ṣáájú ká tó dìbò ààrẹ oríṣiríṣi ìran làwọn wòlíì rí báwọn kan ṣe sọ pé aṣíwájú bọ́lá ahmed tinubu olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc kò ní wọlé ìbò làwọn kan ní ìran ìsọnù gbáà ni wọ́n ní ọlọ́run yóò ti tinubu lẹ́yìn tí yóò fi ja àjàṣẹ́gun lára àwọn tó ríran àṣeyọrí sí tinubu ni pásítọ̀ ajíbádé ẹ gbọ́ bí òjíṣẹ́ ọlọ́run náà ti sọ. wọ́n àdúrà wa tó gbọ́ nípa pámá ẹlẹ́sìn tí bàbá wa síwájú àpẹ ọ̀làdínlógún ṣe torí pé ọ̀pọ̀ ọ̀nà ń bọ̀ ẹ jáwé olúborí fún bí a ti gba náà lẹ bí bàbá ò tilẹ̀ mọ̀ wá ìbéèrè sọ gbàdúrà fún àlàáfíà Jerusalem kí àwọn tó fẹ́ kó lè ṣe rẹ̀. àwa gbàdúrà bàbá ilé ìbọ̀ kó sì ṣe nígbà kan wá sí orí òkè lónìí ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí nítorí ibi 2023 thousand gbogbo ayé o ọlọ́run bàbá yìí bàbá wa síwájú gbàdúrà. ní orúkọ gbogbo ayé ní rẹ o lórí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbi tẹ́ ti mú wá níbi tẹ́ mú lọ fún àwọn àṣeyọrí tó ti ṣe nínú ayé rẹ̀ fún ogun tó ti jà tó ti borí àtẹ̀lé tí ó jà tí ó borí Ọlọ́run gba ọpẹ́ wa àwa wá gbàdúrà sí ọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sẹ́kùnrin aṣọ ìwé lọ àwọn ẹni tó tó jẹ́ ká gbàgbà olúwa dáríjì ẹ̀ṣẹ̀ wòlíì tó ń gbàgbà olúwa dáríjì ọlọ́run ọ̀run wa gbàdúrà fún aṣíwájú bọ́lá ahmed tinubu nípa ti ọdún twenty twenty three ẹlẹ́sàn sí ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà olúwa jà fún ọlọ́run gbé e dé ènìyàn ni o olúwa jà fún ọlọ́run gbé e dé má jẹ́ mórúkú la gbé e ìwọ ni mo wá bẹ̀ ọ́ ìwọ la bẹ̀ nígbà tí primary election tí ẹ sì gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa adóde wa bẹ̀ ọ́ lórí ọdún twenty twenty three olúwa dìde àti èpè tó já bàbá ọba mi máa wú lọ́wọ́ tí òjò débẹ̀ lórí aṣáájú bẹ́ẹ̀ ahmed tinubu lórúkọ jésù olúwarẹ̀ dànù ẹ̀gún àti èpè tó dìde tó já káṣí máa wọ abíọ́lá tí òjò débẹ̀ lórúkọ jésù. Hmm. ní kété tájọ elétò ìdìbò olómìnira ilé wa kéde tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò ààrẹ tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún 2023 làwọn aríran kan tún gba orí afẹ́fẹ́ lọ o wọ́n ní buhari kò ní gbéjọba fún tinubu kódà wọ́n tọ́lẹ̀ lá ní ìjọba fìdíhẹ́ ló máa wáyé ṣùgbọ́n ẹ gbọ́ nǹkan tí pásítọ̀ àjíbádé tún sọ. ọlọ́run ṣe gba ọpẹ́ wa ayé ọ̀ fún ìyanu tí ẹ ti ṣe nínú ayé bàbá wa Bọ́lá Ahmed Tinubu Olúwa wa eléyìí tó ń bọ̀ yìí àtúndúpẹ́pẹ́ tó ti ṣe àti ìyìn ẹ̀yìn ọlọ́run olùwàgbà ọpẹ́ wa ògo ni fọlọ́run lókè ọ̀run gbogbo ẹ̀ṣẹ̀ tí ò yẹ kádùá yìí gbà olúwa dáríjì ẹ̀ṣẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀ṣẹ̀ èmi náà tí mo ń gbàdúrà yìí olúwa dáríjì ọlọ́run ọ̀run o on the twenty nine may látòrí ẹ̀ wá onírúurú ìran ló ń jáde ìran àbàmì pé kò ní wáyé látọ̀dọ̀ àwọn onírúurú èèyàn gbogbo ìran náà láti gbalẹ̀ àwọn ayé làwọn wá síwájú yìí olúwa gbé mi mi ọlọ́run gbé mi ẹ̀yàn ibi lórí ọdún twenty nine may lórí soae aṣíwájú bọ́lá ahmed tinubu olúwa gbé mi látọ̀dọ̀ babaláwo látọ̀dọ̀ ìka ènìyàn látọ̀dọ̀ àwọn àfa olúwa mi ọlọ́run gbàkóso ọjọ́ náà olúwa ló lórí ọjọ́ náà ọjọ́ náà yóò wáyé bàbá tinubu ẹ máa ríjọba náà ṣe lórúkọ jésù ẹ máa fi àlàáfíà ṣe. pásítọ̀ ajíbádé fi hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ onígbàgbọ́ tí kò tako ìyànsípò aṣíwájú bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí ààrẹ àṣẹ̀ṣẹ̀dìbòyàn lórílẹ̀‐èdè yìí ó ní olọ́wọ́ ọlọ́run nínú. ní orúkọ jésù ní agbájá jésù ọlọ́run gbogbo ayé gba ọpẹ́ wa àwa yàn agbé ọ̀gá lórí bàbá wa aṣíwájú olú ahmed tinubu fún àṣírí tó ti ní láyé fún eléyìí tí ó ti ní fún ogun tó ti jà tó ti borí fún eléyìí tó ti jà tó ti borí ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run gba ìyẹn wa. kò tán síbẹ̀ o pásítọ̀ yìí tún bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà láti ré èpè àti ègún dànù lórí ìran yorùbá ó ní bá ń yọ ìdíwọ́ àti ìdènà láti dórí àga ọba yìí níwájú bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ àbíbá ìgbókàjì lórúkọ Jésù lórí dànù ẹ̀gún tó jà èpè tó jà lórí kásì máa wọ lábẹ́wọ́nú tó fi kú sí ọwọ́ àwọn alágbára lórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu lórí dànù lórúkọ Jésù lórí dànù ọlọ́run. àdúrà wa àríṣẹ́ tẹ́ ẹ ṣe wọn lọ́rùn àyìn olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba àyìn wa agbátí pamari ní ọjọ́ sí ó gbọ́ àtúgbàtélé yẹ tó gbọ́ àyàn agbé ògo rẹ̀ ga ọba tó tó yìn ọba tó tó gbé ga ṣe o lórí bàbá wa síwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu. ẹ tẹ̀lé wa ẹ fẹ́ràn wa ẹ pín wa ká lórí ìkànnì Global Quest Online TV ire o.